kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n bọ́ síta lánàá láti bá gbajúgbajà olórin àti agbóhùnsáfẹ́fẹ́ lórí tẹlifíṣàn Orísun ìyẹn Adénìkẹ́ Anna Babatunde tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó mọ̀ sí Annie Fingers dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run bí ó ti ń ṣe ayẹyẹ oníbẹ̀ta rẹ̀ èyí tó pè ní ìfilọ́lẹ̀ orin tuntun Àkórèdé bákan náà ó ló ń ṣe ayẹyẹ ogójì ọdún ọjọ́ ìbí rẹ̀ lókè èèpẹ̀ tó ń ti fífi àmì ẹ̀yẹ dá àwọn ènìyàn dọ́là honey fingers tó ń ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n pawọ́pọ̀ láti yan ọlọ́run lánàá òde yìí láti bá a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run tí wọ́n sì sọ díẹ̀ nínú irú ènìyàn tí ó jẹ́ tẹlifíṣàn Orísun pẹ̀lú wà níbẹ̀ láti fún yín ní belenja nínú bó ṣe ṣẹlẹ̀ ẹ wo díẹ̀ níbẹ̀. ó jẹ́ ẹ̀dá kan tó yẹ pé ó wà àjòfíàn. honey fingers èèyàn gidi ni wọ́n. wọ́n kún fún ẹ̀bùn lóníríṣiríṣi lórúkọ jésù wa máa ṣoríire ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án àwọn ìbejì gbajúgbajà olórin Glorious Twins ni wọ́n ti sọ fún àwọn olólùfẹ́ wọn lórí ìtàkùn ayélujára wípé èyí tẹ́ ẹ dúró ti tó fọ́nrán fídíò orin àwọn tuntun èyí tí wọ́n pè ní ọmọọba ni mí ti padà bọ́ síta ó sì ti wà lórí ayélujára YouTube àwọn àwọn ìbejì wọ̀nyí tí wọ́n ti ń lo ìtàkùn ayélujára wọn láti ọjọ́ tó ti pẹ́ fi sọ fún àwọn ènìyàn kí wọ́n máa retí ọjọ́ èyí tí fọ́nrán fídíò ọmọọba ni mí yóò bọ́ síta ó ní wọ́n ti lo ìtàkùn ìtàkùn ayélujára wọn ní àná òde yìí láti sọ fún àwọn olólùfẹ́ wọn wípé ó ti wà níta kí wọ́n jáde láti lọ bá wọn wò ó lórí gbogbo ayélujára ẹ wò díẹ̀ níbẹ̀. ọmọọba ni mí ọmọọba ni mí ọmọọba ni ọlọ́run. Nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà olórin Rema òun ló ti fi ọ̀rọ̀ rẹ̀ sórí ìta gbangba lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìgbà wo ló kọ́kọ́ rí mílíọ̀nù kan gẹ́gẹ́ bí owó nílé ayé ó sì sọ wípé òun rí mílíọ̀nù kan ní ẹni ọdún mẹ́tàdínlógún Rema ló ń sọ eléyìí lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní New York City níbi tí ó ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún ó ní wípé owó òun àkọ́kọ́ tó jẹ́ mílíọ̀nù kan náírà ó ní òun rí ní ẹni ẹni ọdún mẹ́tàdínlógún ẹ wò díẹ̀ nínú ẹ̀. had to put her on first. yes. you know um, you know passing all of that to her you know whatever investment she made you know I made I made my first million at 17, but I made more. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pọ̀ àwọn olórin tó ń ti àwọn ìlú mọ̀ọ́ká ni wọ́n kàn dín bọ́ wípé nǹkan ò lọ déédéé fún wọn ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ó ní gbajúgbajà olórin ìyànyà lásìkò tí ó lo ìtàkùn ayélujára rẹ̀ òun ló sọ wípé ọ̀pọ̀ nǹkan ni àwọn ènìyàn wọ̀nyí ń kojú bí àìsòwò lọ́wọ́ ìrònú sì máa ń da orí àgbà wọn kodò débi wípé nítorí wípé wọ́n jẹ́ gbajúgbajà olórin àti ìlú mọ̀ọ́ká ní wọn kò ṣe jẹ́ wípé èyí tó dára níbẹ̀ ni wọ́n fi máa ń hàn ìyáyà ló sọ eléyìí lórí ìtàkùn ayélujára wípé ká má tanra wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ló ń la wàhálà kan àti ìṣòro kan kọjá ṣùgbọ́n tí wọ́n rẹ́rìn-ín lórí ayélujára bí ẹni wípé ohun gbogbo ń lọ déédéé fún wọn ìyáyà ló sọ eléyìí lórí ayélujára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà òṣèré Abíọ́lá Adébáyọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún máa ń mọ̀ sí Bíọ́lá Báyọ̀ ó ní kò lè pa ìdùnnú rẹ̀ mọ́ra bí ó ti bú sẹ́kún gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ lásìkò tó ń kó ọmọ tuntun eléyìí tí olódùmarè ṣẹ̀ṣẹ̀ fún wọn jáde bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni Bíọ́lá Adébáyọ̀ kéde wípé olódùmarè ti fi ọmọ tuntun ta àwọn lọ́rẹ láti ara obìnrin kan ẹni tí ó bá wọn gbé oyún náà ní báyìí lásìkò tí wọ́n ń sọmọ òun lórúkọ òun ni wọ́n pe ọmọ òun ní tí olúwa ni mí ṣíjú ọlá àṣà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí i wípé ó kú ewu ọmọ ó sì kú oríire náà ẹkún ayọ̀ tó ń ti omi jí ayọ̀ ó ló jábọ́ lójú arábìnrin ọ̀hún tí àwọn ènìyàn sì ń lo ìtàkùn ayélujára láti máa sọ wípé ọlọ́run á wò ọlọ́run á dá a sí ẹ wo díẹ̀ nínú fọ́nrán náà. wọ́n ní ayé rẹpẹ wọ́n ní ìgbéyàwó rẹpẹ wọ́n lọ́mọ bíbí pẹ́ wọ́n ló ti pẹ́ jù báyé bá sọ kó pẹ́ o adákẹ́jà àwòrán ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà olórin Davido òun ló ti sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan wípé Nicki Minaj ti ń pe òun o wípé kí àwọn jọ ṣiṣẹ́ papọ̀ látàrí bí àwọn olólùfẹ́ Nicki Minaj ti ń fà á tí wọ́n sì ń pè é lórí ayélujára wípé kí ló dé tó tí ì bá Davido ṣiṣẹ́ papọ̀ èyí ni Davido sọ lásìkò tí wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ó ní Nicki Minaj ti pè mí o wípé kí n wá bòun ń ṣiṣẹ́ papọ̀ látàrí bí àwọn olólùfẹ́ rẹ̀ kò ti jẹ́ kó gbádùn lórí ayélujára wípé kó bá Davido ṣiṣẹ́ papọ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà olórin ẹ̀mí Rótìmí Onímọ̀lẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí ọba àrà ó ló ti sọ wípé orí ọ̀fẹ́ Ọlọ́run lòún jẹ o àti wípé òun ò lóògùn bẹ́ẹ̀ lòun ò ládùn ọ̀rọ̀ yìí ló sọ lásìkò tí aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun Ṣogorenikeji fi ọ̀rọ̀ wá lẹ́nu wò níbi ayẹyẹ èyí tí Honey Fingers ṣe nílọ́lọ́ yìí ó sọ wípé kíkóyọ tí Olódùmarè ń kóun yọ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjàmbá jẹ́ orí ọ̀fẹ́ àti ààbò rẹ̀ tó dájú lórí òkun bí a kò bá gbàgbé wípé nílọ́ọ́lọ́ yìí òun ni Rótìmí Onímọ̀lẹ̀ fi bí Olódùmarè ti ń koyọ nínú àwọn ìjàmbá ọlọ́kanòjọ̀kan pàápàá ti ọkọ̀ èyí tí ó ń ṣojúdé lásìkò tí ó rìnrìn àjò táwọn ènìyàn sì ń sọ wípé ogun ni ènìyàn kan kò lè máa ní irú ìjàmbá báyìí kó sì yọ kúrò nínú rẹ̀ èyí tó mú kí ṣògbórẹ́ni kéjì béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ níbi ayẹyẹ Honey tó sì sọ̀rọ̀ ẹ bí ó ti sọ. I personally eh, orúkọ mi sí ọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run máa ń pè mí dùrú ẹ̀ ni mo jẹ́ so mo dúpẹ́ lọ́wọ́ grace ni mo ní ọ̀pọ̀ eléyìí tó ti ṣẹlẹ̀ tí ò tí ò tó tí ò tó nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi táwọn èèyàn ti bá lọ ṣùgbọ́n mo dúpẹ́ torí pé mo jẹ́ àyànfẹ́ ọlọ́run ó dẹ̀ fẹ́ràn mi that's just it. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà olórin ìyẹn Peter P Square ó ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ wípé àṣírí àwọn oníjìbìtì orí ayélujára ti tú sí òun lọ́wọ́ o bí wọ́n ti máa ń lo fọ́nrán fídíò òun láti gbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó sọ eléyìí nípa ṣíṣe àpẹẹrẹ bí àwọn ènìyàn wọ̀nyí ti máa ń ṣe wípé wọ́n lọ mú fọ́nrán fídíò yìí tóun ti lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa ṣe bí ìgbà tó jẹ́ wípé òun wà lórí ìtàkùn ayélujára lásìkò náà láti máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti kó sí páńpẹ́ àwọn ènìyàn wọ̀nyí ní ètò sì jẹ́ wípé òun kò mọ ohunkóhun nípa rẹ̀ Peter Square ló ló ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàlàyé wípé àṣírí àwọn ènìyàn oníjìbìtì orí ayélujára tí wọ́n lo orúkọ àti fọ́nrán fídíò òun láti máa gbá àwọn ènìyàn ti tú pé kí àwọn ènìyàn ṣọ́ra gidigidi ẹ díẹ̀ nínú fọ́nrán náà tó fi ṣàpẹẹrẹ. Okay. Call him on audio. Call him on audio. He, he doesn't want to show his face. He's preparing that app to use it and call you. That's what he's preparing ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbẹ́júgbẹ́jà òṣèré àti amúlùdùn lórí ayélujára Adams Kẹ́hìndé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó mọ̀ sí lẹ́gẹ́ miami olóòtú ń sọ lórí ìtàkùn ayélujára wípé ẹ wò ó òun ti wà nínú iṣẹ́ amúlùdùn pàápàá kó tó di wípé ayélujára lùgbòòrò kan ó sọ eléyìí láti dá àwọn ènìyàn gbogbo pàápàá àwọn olùlò ìtàkùn ayélujára tí wọ́n ń fà á tí wọ́n sì ń sọ wípé sísọ àwọn ọkùnrin àtobìnrin pọ̀ lórí ìtàkùn ayélujára ló sọ lẹ́gẹ́ miami di ìlú mọ̀ká ó sọ wípé rárá wípé ó tó di wípé ayélujára wá di pọ̀ ọ̀tọ̀ tí gbogbo ènìyàn ń lò òun lòun ti wà níta tóun sì ti ń ṣe dáadáa nínú iṣẹ́ àmúlùdùn kódà òun ti gbajúmọ̀ nínú rẹ̀ lẹ́gẹ̀ miami tó fi ìkọminú rẹ̀ hàn wípé òun ò kéré nínú ayé o ló fi fọ́nrán ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ wò díẹ̀ níbẹ̀. yẹ́n mi ṣe mo ní bọ́ọ̀ àbí ó ti bí wọ́n I don dey when fifty cent say gop gop gọ́pṣọ́ọ́lì ẹ̀sítúbẹ̀gbé. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà òṣèré Fẹ́mi Adébáyọ̀ olóòtú ń fi ìdùnnú rẹ̀ hàn bí àwọn elétò àmì ẹ̀yẹ AMVCA títọdún yìí ti yan sinimá Gẹṣinkólé láti wà lókè téńté pẹ̀lú ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ètò lẹ́sẹẹsẹ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ wípé sinimá ọ̀hún fi dángájíá nínú èyí tí wọ́n sọ wípé olùdarí tó dára jù àwọn òṣèré tó dára jù akọ̀tàn tó dára jù àwọn ayàwòrán tó dára jù àwọn aṣaralóge àti àwọn agbóhùnsílẹ̀ tó dára jù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 ègé la jẹ́ o níwájú olódùmarè òun ló sì fi wá kan tó bá wù ú fi ara rẹ balẹ̀ lọ́wọ́ lua jẹ́ kó fi ọ́ kan tó bá wù ú àjù wàá ṣe tí tó fi máa dìgbà míì táwọn máa fi ire àti àánú pàdé ẹ máa ṣògo nínú olúwa ó dàbọ̀.